mo ti fi kọ́lé sí Ìbàdàn. ó kọ́lé. kí ló dé ọ̀fun mi lówó ni. ọ àgọ́ ọmọ mi ládùúgbò yìí. kíkà èmi gangan ni wọ́n ń pè lólówó làgbà. olówó làgbà ní kankan olórí burúkú ọmọ kékeré ni. sàṣà bí lóun mọ kọ̀bọ̀ wálé ni. Ah, ṣé ó sì bá mi sọ ṣé ó yìí sọ mi tí ó lọ fún mi. ọmọ wa mọ̀ síta. àìjẹ́ bẹ̀ inú ilé yóò you mad? tí wọ́n jù bá ṣe yọ ẹ̀yin máa ṣe padà sí. báwo wà lè ṣe ṣe gangan gangan. ta ni ó ṣe lẹ́yìn àwọn ọmọ ọ̀gá. tí wò ó tún mọ ibi táṣà bí wà. dọ́tí mi ò mọ ibi táṣà bí wà. gbóná ọ̀rọ̀ tó ń sọ yìí ó dán ọ lójú. mo ló dá mi lójú pé mo mọ̀ ń pa ẹ̀. ẹ ẹ jẹ pẹpẹ súpè gbére ẹgbẹrẹ ẹgbẹrẹ tí wọn ní wọn gbẹ ní ẹta rẹ ní ẹgbẹdẹ ní ara ah, kan ó ṣe pẹpẹ túbẹ̀ mẹ́ni tẹ́jẹ́ pọ̀ mẹ́ni. Coming soon on Okiki Premium TV.